بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وأسأل أن لا إله إلا الله وحده لا شريك له سبحانه وتعالى أما يقول الظالمون علوا كبيرا أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد اتقوا الله أيها الناس واعتبروا بما ترون وتسمعون تمر الشهور بعد الشهور والأعوام بعد الأعوام ونحن غافلون وما معي يا ابن آدم بين الثمانين أو تسعين حتى المئة أو بعد المئتين وما أقصر آه، من مدة وما أقله من أمر إلى النبي صلى إلى النبي الله عليه السلام وقل لبث في قومه ألف سنة إلا خمسين عاما كيف رأيت هذه الدنيا فقال كداخل من باب وخارج من باب آخر وتفكر بهذه الأيام والليالي فإنها آه مرائل تدفعونها آه إلى الدار الآخرة حتى تنتهوا إلى آخر سفركم وكل يوم يمر بكم فإنه يبعدكم عن الدنيا ويقربكم من الآخرة فتوبى لعبد اغتنم هذه الأيام بما يقربه إلى ربه سبحانه وتعالى وتوبى لعبد شغلها بالطاعات واستعيذ بما فيها من العظام تنقضي في الاعمال قال تعالى يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الارزاق بعد الله هذه آخر جمعتكم من هذا العام الهجري وعن قريب يتوى سجل سجله ويقسم عمله هنيئا لمن آثن به واستقام وويل لمن أساء وارتكب الإجرام هلما نتساءل عن هذا العام كيف قضيناه ولنقصد كتاب أعمالنا كيف أمليناه فإن كان خيرا حمدنا الله وشكرنا وإن كان شرا سبنا إلى الله تعالى كما أمر به عباده المؤمنين في قوله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوها واستغفرنا كما يتمنى المرء تمام شاره وهو لا ينتبه أن ذلك ينقص من أمره وأن آن رائل يقتلها من سفره وصفحات يسويها من دفتره وخطوات يمشيها إلى قبره فهل يفرح بذلك إلا من استعد لقدوم على ربه بامتثال أمره وقال أبو بكر رضي الله عنه في خطبتي إنكم تغدون وتروحون إلى أجل قد جيب أنت علمه فإن استطعتم أن لا يمضي هذا الأجل إلا وأنتم في عمل صالح وفعلوا هذا القرآن با قد وصى قلت له الشيطان أن يقول يجي أيتي وصباواتي هنا تبير أصوات سنبيره قلت له القرآن با قرآن با ọba tí ń jẹ́ Allah ọba tí ń jẹ́ ọba tí kò náà ló ń Arahim. ọlọ́run ọba yìí òun ló ṣe òru àtọ̀sán ní tí wọ́n máa gbàṣẹ fúnra wọn à ń lo àsìkò òru ọ̀sán lọ́wọ́ báyìí àsìkò náà dé láìpẹ́ tóun ló tún wá ọlọ́run ẹ̀ ṣe é tí ọba ronú tuntun ọmọ yẹn ká rántí ọlọ́run ọba àmì lélẹ́yìí láti rántí ọlọ́run ọba. òru ti ń lọ tọ́sán dé ọ̀sán ti ń lọ tóru ń dé ọ̀sàdédé lọ ọ̀sàdédé lọ kí kejì ó dé tí ọ̀jẹ́ ti fẹ́nìkan ló ń ṣiṣẹ́ yẹn ó yẹ ká mọ̀ fẹ́nìkan tó ń ṣiṣẹ́ yẹn alágbára ni. bákan náà fún wípé ọmọ yẹn ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ń ṣe yìí. bákan náà àwa má mà dájú pé ọlọ́wọ́n ọba ti ń ṣe eléyìí ọba ọ̀kan tuntun ni o. àwọn má mà dájú pé ọlọ́wọ́n ọba yìí ọba ọ̀kan tuntun ni. kò sírú ẹ̀ kò fẹ́ tó dàbí rẹ̀ kò lórogún bí ẹ̀rẹ̀ náà tọjọ́. ọlọ́wọ́n ọba yìí ga jù gbogbo ń táwọn èèyàn ń sọ nípa rẹ̀ lọ. ọlọ́wọ́n ọba yìí tóbi gbogbo ń alábòsí kí wọ́n lè máa sọ nípa ọlọ́run ọba yìí lọ. bákan náà làwọn máa dájú látún jẹ́rìí bákan náà pa anábíwá Muhammad ẹ̀rọ ọlọ́run ọba yìí ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe pẹ̀lú ìfẹ́ ìjẹ́ kó máa bá anábì náà kó máa bá wọn sọ ábá rẹ̀ àti wàhálà bíi àdá tẹ̀lé lánàá rẹ̀. ẹjẹ́ apá ọlọ́run yẹn yẹn o ẹjẹ́ abẹ́rù ọlọ́run o kó ń kálukú wa náà ká sì wòye sí ń káàárín ká wòye sí ń ká oṣù ń lọ lẹ́yìn oṣù mọ́ wa lọ́wọ́ àwọn ọdún ń lọ lẹ́yìn ọdún mọ́ wa lórí wọ́n sì ń bẹ́ńbi sí àti ẹ̀ ronú sí àti èsì bí ti wù olùsẹ̀mí kọ́pẹ́ láyé tó ìjọba níbi ádámà bí ti wù fẹ́mi rẹ̀ ó tó olóyè tí yẹ sí ni. Ọlọ 90 years ni olọ́gọ́rùn ọdún láyé ni olọ́gọ́ ọdún láyé ni ibi kúrú tó gbòlò yẹn mélòó náà gbogbo ẹ mélòó náà ní gbogbo tó lò yẹn tó lójú ẹ gbogbo olúwa yìí náà nísìnyí léyìí kò rárá wọn náà ti kéré yìí máa pa ìtàn tó ti lé lógójì ọdún a máa sọ kọ̀ǹtínẹ́tìlì pé nígbà báyìí nígbà báyìí láti máa fi déètì tó mi pẹ̀lú. Àní nígbà báyìí àní ìtàjú bẹ́ẹ̀ fọ́ fọ́ yẹ̀ bóyá mo wà primary school bóyá kìnnìkan yẹ̀ bóyá mo ti wà ní ìdúpá yẹ̀ mùrámì bóyá kìnnìkan yẹ̀ mo ṣe kìnnìkan. Jàmá ṣébí òun náà dàbí àná yìí. Bẹ́ẹ̀ni tó lẹ ti gba ọdún láyé kó ló ti dàbí àná rè. Mélòó náà wá ní. nínú ọjọ́ tọ́lọ̀ ti dáyé àti wá wò ó pẹ̀lú ọjọ́ tíjọ́ kìyàmà àlejò ọlá ń sọ fún a bá ka ẹgbẹ̀rún ọdún láyé òun yóò máa ṣe déédéé bí ọjọ́ kànjọ́ náà ẹ̀rù nǹkan ká tún wo ká tún wo èyí tó tún ju wa lọ tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ ká ń lò báwọn tó ń kálukọ̀ wá kíyèsí wọ́n wọ́n béèrè tó ti jẹ́ pé anábì wa Nuhu tá ń sọ yìí anábì Nuhu lo nine hundred and fifty pẹ̀lú àwọn ọjọ́ ẹ̀ láti fi jífẹ́ ó tún wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kóò lórí ayé sí ó ní ayé dà gẹ́gẹ́ bíi kí èèyàn pa ojúlé yìí wọlé ó sì jáde lójú kejì lórí títọ́ ọba kọjá òun ní jẹ́lé ayé alẹ́bìnrin ń lo ní ara àbí ti ẹ̀dùn ló lo ó ní kó jù báwọn lọ. ìwá nìwọ kò sí lọ́jọ́ ìdí ẹ̀sìn náà tó tún wáyé náà yà èlé bọ́ọ̀lù two hundred tó sí lọ́jọ́ ìdí ọ̀hún wáyé náà yà ó pariwo lásìkò tí wàá ta bá ti ń lo kọjá hundred àlàáfíà rẹ̀ ń tó ọlọ́run nìkan ló kù ni o lásìkò tí ta kú yìí tí ta gbádùn sí ọmọ bá ti wọ ẹ̀yẹ́ bá ti wọ bí fifty years jọ mẹ́rin kẹ́ntẹ́ni lọ́wọ́ pé ẹ̀mí kan ń gùn tó bẹ̀rẹ̀ mọ́ lásìkò a ṣé mi ti tó bẹ̀rẹ̀ mọ́ torí ìdí eléyìí anábì wa náà òun ní sàlàyé ayé ti rí fún àwọn òun sì lò ní ọ̀rọ̀ àti ti yẹ òun ni wọ́n sọ pé ìsàlẹ̀ fàyè jọ òun ni gẹ́gẹ́ bí ká sọ pé èèyàn wọlé bí yóò sì jáde mẹ́wọ̀n padà ó ti yẹ fáyé títọ́ nìyẹn o torí ìdí eléyìí kó kálukú wa náà ká ronú jinlẹ̀ nípa àwọn ọjọ́ ayé àtàwọn òun ti ń lọ́mú wa lọ́wọ́ o. ká lọ mọ̀ yìí pé nínú àwọn lẹ́bùn àjò wa tá à kọjá ń bẹ̀ tá a fi ń kọjá kálukì á máa lọ díẹ̀ díẹ̀ nìyẹn o. a fi parí ìrìn àjò wa fún lọ náà nìyẹn o. gbogbo ojoojúmọ́ eléyìí ti ń kọjá pẹ̀lú yín wọn ẹ kó ń fi ọdún náà káyé díẹ̀ díẹ̀ náà ni o. ń fi oríire àti ìdùnnà kó máa bẹ fún gbogbo ẹrú kọ̀ọ̀kan irú ẹrú o òun náà lẹrú tó bá lo àwọn ọjọ́ ayé tá a wí yìí tó ń lò láti fi súnmọ́ ọlọ́run ọba wa oríire bákan náà ó tún máa jẹ́ títẹrú pé pé àìrójú tiẹ̀ wọ́n ní àfẹ́dá kọ́mẹ́tì lórí olè ráyè kí ló dé tòró níṣẹ́ ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá àtàtọ́ fẹ́ ṣe. ọ̀bẹ́ ìgbà ó ní ìjọsìn fún ọlọ́wọ́n bá àti ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe. Olùbọ́ lọ́wọ́ akúkú mọ̀ ipé kejì kọ́rọ̀ ọ̀nà bí láti ṣe kọ́rọ̀ àwẹ̀ nìkan. Èyí wò làwọn èèyàn mọ̀ ní àwọn ìjọsìn ní bẹ ìsọ̀rọ̀ kó ṣe náà bí la ìsọ̀rọ̀ kó gba àwẹ̀ ìjọsìn náà ni. Èyí tó ṣe látara àwọn ẹbí rẹ látara ọ̀rọ̀ kan tó fẹ́ dà orúkọ ẹ̀kọ́ ọ̀lọ́ńlọ́ yẹn jú ẹ̀ látara àbójútó kan Gbogbo àwọn nǹkan tó wá jẹ bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ gbọ́n tí ń jẹ́ ẹ̀sìn yé láti gbọ́dọ̀ máa kí làwọn sùúrùtù ẹ̀sìn. Ìrìn àwọn mẹ́jẹ̀mú tó so náà bá máa pè pé ẹ̀sìn ni tí mo ṣe. Lọ́pẹ́ lómìnira ẹlòmí náà lẹ́ni, òun náà ń dá àmú ara ẹ̀, ó ń sán náà ní, ó ń ṣe wàhálà, kódà olóògùn máa ṣe ẹkú jíáàdì, ọ̀ pẹ̀lẹ́ okúyà. Ṣé tó ń ṣe tí ò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba? Àwọn èèyàn lè pọ́ńtì nǹkan ń pa mí Nígbà yóò fi dánú pé tó ń ṣe yẹn jẹ́ tọ́lọ́run. Nígbà díẹ̀ kò sì dánú kọ́ jẹ́ tọ́lọ́run o. Torí pé ẹni tó jẹ́ fọ́ndéṣàn lórí nǹkan tí wọ́n ń ṣe yẹn gbà míì. Òun lè jẹ́ pé torí àpò rẹ̀ ló fi pè. Torí kíni torí àpò ara rẹ̀ lòun fi kálẹ̀. Lókùn kò sílẹ̀ ti sọ̀rọ̀ tẹ́ sọ́ bọ̀, wọ́n máa sọ ọkàn ìgbé lágbájá ló dárú ìlànà báyìí lẹ̀. Gbogbo ìlànà tó wáyé pàwọn kan dálẹ̀ tí ò lè kọjá sọ́dọ̀ àwọn sọ̀hábà tí sámẹ́tì lò lè kọjá sọ́dọ̀ ànábì ẹ̀rọ mọ̀ òtún bá ń tẹ́lẹ̀ kò lè jẹ́sìn níwájú ọlọ́run. bẹ́ẹ̀ bá ṣe lò nílò láti tí ó lọ pé ẹkú ó kú ó ń kò ní tí ọmọ. torí ìdí eléyìí sọ fúnra wa pé ó wá pọ̀ nínú tó ṣe yí pé kì í sọ̀rọ̀ káàkiri nìkan ètò ọ̀rọ̀ kákàwé nìkan ní jẹ́jọsìn o lókun tàbí èèyàn bá ti máa kí ní jẹ́jọsìn gangan. kí làwọn mẹ́jẹ̀mú tó yẹ kó pé síbi ìtàǹṣe náà lè mọ kíra pé ẹkú jihad tí ni ó lè máa sọ pé bọ́ ọ̀kọ́ lọ́nkú kágbá rẹ̀ ti fún wa. tí wọ́n lè máa fẹ́ ẹkú jihad àgbẹ̀ bọ́ àníkọ́ lọ́nkú kágbá rẹ̀ ti fún wa. gbogbo tá a ṣe tí ó bàjẹ́ ọlọ́mọdé alẹ́ akíkú oríire gbogbo ẹ̀ńtọ́ ẹgbẹ́ tó ń lo àsìkò tiẹ̀ sí òun nìyẹn o jẹ̀mọ́ káwọn àtúntì gbọ́kọ́ mọ́ bá wa lórí láàbọ̀ tó fi hàn wọ́n lọ ibiṣẹ́ mẹ́ni rárá ibiṣẹ́ tó ń lọ yẹn náà jìádìí nì tí mo fẹ́ kọ́ bá nílùú rẹ ni táwọn kan gbọ́ yé nìyẹn táwọn kan rò pé ẹni kéèyàn má ti jẹ́ má kéèyàn fẹ́ sá máa pé tọ́lọ́run nìkan lòun ń ṣe àtìkálọ́bẹ́ àdébìnrin kọ́ ọ ti fẹ́ lọ lórí kọ́ fẹ́ fara lé rẹ ló jẹ òkèlè ọ̀kan tíyàwó rẹ jẹ yẹn tó o fi di lẹ́nu tí ń jẹ ẹgbẹ́ látara láàrin èrò ti jẹ sọ́dákọ̀ ìbú wọ́n fọ́ lára rẹ̀ kò ní sọ́dákọ̀ àwọn jihadi tí ti tọ́ tọ́lọ̀ pọ̀ lọ jihadi kan tí ò ní orí tó fi fọ́yàwó ọmọ ṣe o ó lè má lọ́lá kódà kó tiẹ̀ tún jẹ́ èyí tó ṣe wípé wọ́n lè sọ wípé bóyá nẹ́bí sí àbáwọn sọ̀rọ̀ máa ṣe òye tí ò wá oríyàwó bọ́ tí ò níjẹ́ ọlọ́mọ bọ́ tó sì nífẹ̀ẹ́ tó fi bọ́ ọmọ tí ò nífẹ̀ẹ́ tó bọ́yàwó ọwọ́ pátì ọwọ́ níṣẹ́ kan lọ bẹ́ẹ̀ ṣe fún kálukú kí èsára o. ebi níjọ́ kan arákùnrin kan lọ bá nẹ́bí sọ́mọ́ bá wa ariwo sẹ́lẹ̀ arákùnrin yìí lọ bá nẹ́bì tó ìyá nẹ́bì wọ́n mọ̀ ti kọ́kọ́ rí sínú àwọn ogun eti ogun ẹ̀sìn gan lélẹ́yìn jíáàdì ìmáàlì ẹ̀kẹ́ nímọ̀ gẹ́gẹ́ ni tó bẹ̀ pé abẹ́rẹ́ pé tó ló tó bẹ̀ mẹ́tì tó tún lọ́lá jù lọ ẹ̀sìn tó ti gbàgbére sọ bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ tí a kà fúnra nígbà ní kí a ti parí lọ yìí. sọ fún pé kò sí yẹn tó tó àkọ́kọ́ ọjọ́ mẹ́wàá ní oṣù dòlẹ̀ níjà náà sọ wa béèrè ká ẹni tó bá lọ jihadi kọ́ àlejò ní kọ́lá kọ́ lọ jihadi ó mọ̀ pé jihadi tóbi lọ́dọ̀ ọlọ́ ìjà bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ nìyẹn arákùnrin wa ní ilé anẹ́bì wọ́n ti kọ́ kọ̀mísọ́nà tó lọ jihadi àmọ́ ìyàwó mi fẹ́ jihadi anẹ́bì ní ti jihadi lẹ̀ má tẹ̀lé ìyàwó rẹ̀ lọ. lábìlẹ̀ mọ̀ kíkẹ́nẹ́ abẹ́ fáwọn ìyàwó wa abẹ́ fáwọn ọmọ wa ló jẹ púpọ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ àlàyé nípa ẹ̀sìn ìdí ń jẹ́ ẹ̀sìn àlàyé nípa rẹ̀ kọ́ lè tà ń ṣe lọ́wọ́ lénìí àmọ́ tá a fẹ́ mú bẹ̀ yẹn òun ni pé gbogbo tó bá lukú náà tá a máa pè lẹ́sìn a gbọ́ yé o torí wípé à ń sọ fúnra wa nísìnyí pé ẹni tó bá lo àkókò tiẹ̀ lórí kó fi ń sin lọ́wọ́ kó fi ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá ọmọ kú oríire o kò lò ó níbi táwọn kan ti ń fi wọ́n fèrànù táwọn kan ti ń fi wọ́n tí wọ́n bá ti kó wọ́n ṣòfò subhanallah ẹ má sọ ẹ má sọ òǹkà rẹ ẹ má ta ẹ fèsì ló bẹ́ẹ̀ ṣe lọ àsìkò yẹn èyí tó ń wé sí àmì ẹ èyí tó ń wé sí àmì ìrìnkọ́ ńlọ ìjòkó sí di ìran ọ̀nà àjò òkú síbi tí ò wúlò tó kàǹfà ní ayé àtàlìkì àmọ̀tọ̀ fún ọ. ọ̀nà bákan náà atukun ikú oríire gbogbo ẹni tó yẹ pé ń ti ń rí nínú àwọn àkókò tí ń lò ó ń rí wá sí kọ́mbẹ̀ pẹ̀lú ọgbà wá sí pẹ̀lú ẹ̀. ó sì ń lọ àwọn ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ yìí látara àwọn wá sí ti ń gbọ́ pé bó ti yẹ ká lè lé o àìlè yẹ kó ti kọ́ alẹ́ kọ́ o ẹni náà yẹ kéèyàn ní lélẹ́ ìṣẹ̀lẹ̀ o torí aburú tó sí fún jóni tó rìn bẹ́ẹ̀ lélẹ́ yìí àwọn àfáàsọ máa pẹ́ léyìí ọ̀dà eléyìí lọ́dà eléyìí lẹ́jà máa ṣe ìpín tún gbèsè ayé rẹ̀ sínú nítorí ló tẹ̀mí ayé rẹ̀ nu láti lè máa fi wá àti ìsún gbèsè ayé ẹ̀ sí. ọlọ́ọ̀bà àdékọ́lá jó yíwa náà fẹ́ lọ́mà ìpè ní àwọn ọlọ́ọ̀bà là ń yí òru tí ó máa lọ tó bá bá sìkò kan

òní náà ni jimá tó gbẹ̀yìn bẹ̀ o àjọ àìsí jimá ẹjọ́ mẹ́jọ a ti máa sọ wípé a ti wà ní fourteen forty eight òní jimá ẹ̀kọ́ gbẹ̀yìn bẹ̀rẹ̀ o eléyìí tó fi wípé láìpẹ́ rẹ́kítà wa ìkọlù tẹ́tà ń ṣe é lẹ̀ wọ́n sáàpù tọdún fourteen forty seven wípé ọkùnrin àtúnmú ìwé tuntun ní o. láàmú kínní á mú ìwé tuntun míì tó bá wá rí bẹ́ẹ̀ á mà sí wa o oore o oríire o ìdùnnú o ayọ̀ o ọmọ ẹ̀jẹ̀ ti gbogbo ẹni tó bá ṣe dáadáa ní àsìkò yẹn tó sì dúró déédéé ọwọ́ kàdé fún ọmọ flat flat níjẹ́ oní kan náà láti sọ pé àjẹbẹ̀ rẹ fourteen forty seven kò lọ tẹ̀ kí ló gbé tó inú fourteen forty seven tọ̀ tẹ̀ kí ló fẹ́ bẹ́ẹ̀ ọba wa rí bẹ́ẹ̀ bákan náà wẹ́yì lónìí wẹ́yì lónìí ẹ̀ ẹgbẹ́ ó máa jẹ́ gbogbo ẹni tóun náà bá ta burú nù rẹ̀ tó jẹ́ pé pípín pọ́ńbì ẹ̀fẹ̀ kan pípín pọ́ńbì òní ebi ń jáde ọ̀gá ló kàn máa bọ́ ní òní. àìmọye ìdí ni pé wọ́n fẹ́lẹ̀ ní kọ́tí wọ́n ti rẹ́mù láwọn ẹ̀ka náà lè jí ẹ̀gbẹ́. àìmọye ìpànìyàn láwọn ẹ̀ka náà wọ́n báyà. àìmọye ìbò ọdí tí ń wọ̀lú láwọn ẹ̀ka ní mọ́. àwọn olóṣèlú ní kí a ti gbà ẹ̀ka náà ní ń gbé wọn. nínú ọdún tá a lò kọjá yìí ó pẹ̀lú kọjá lórí ìdílítì ó pẹ̀lú tó bá lọ jẹ́ sí wípé tóun náà ṣe nu tóun náà lọ́rọ̀ tí o èmi ò bìrà mi léèrè kí wọn náà bìrà rẹ léèrè kí kó wá wa nípa bìrà wa léèrè o nípa ọdún eléyìí tá à ń lò lọ yìí kó kálukú wa ká yẹ ìwé wa wò fínífíní ìwé tí wọ́n ń kọ sílẹ̀ wá sí àyẹ̀wò ṣe dáadáa òun ni wọ́n rí kọ́ọ̀lẹ̀ fún wa tó kúnnú ẹ̀ ní ẹ táà lè máa dúpẹ́ bọ́lọ́wọ́n táà lè máa yin lọ́hùn pé ọlọ́hùn mo dúpẹ́ ẹ̀ ó ṣe pé irú ntọ́lọ̀ ní kọ́ wà nù tuwé fẹ́ mi rèé àbẹ́wò àbá burú ló wà ń bẹ́ẹ̀ ọba já burú ni ó ti lórí ọ̀fẹ́ ẹ̀ síbò tí mi lókè mi lọlẹ̀ òsì kú a tún bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá òun gan tó pa láfẹ́ káyọ̀ ẹrú mi tẹ gbà mí lọ́gbọ́ lódodo ẹ máa é, èkó ní ìwà ẹ̀dá ẹ tún bá ní tuntun tún bá eléyìí tó ọmọ kẹgá báwo lọ́mọ kẹgá òun náà ní tuntun bá eléyìí tó òun padà síbi ẹsẹ̀ òun má tó òun ní máa tún bá lọ́wọ́ tó tún máa lọ pé ẹ̀yà sẹ́yìn ní ti tọ́lá báyìí máa ìtọ́lá yín kàrà tún bá mẹ́ẹ̀ tọ́ba bẹ́ẹ̀ lọ gbà ẹ̀mí ìwà fún ọ tó tún bà tó tún padà sí ìyẹsẹ̀ náà nù. kó o ní níbi kó o mẹ́bọ̀rọ̀ tí wọ́n bá sọ́ra ikú ó sì ka ọmọ orí ẹ̀sẹ̀ ọwá kú lẹ́ni tí ò tún bá ní okùnfin tó gbèbọ̀ wájú ọlọ́run. torí ìdí eléyìí wọ́n ẹgbẹ́ tó fi lò ẹ̀mí forty forty seven nìyẹn ń balóku fọwọ́ àforíjì síwájú ọlọ́run. ó lè mélòó èèyàn ó ṣe yí pé. èrò ẹ̀ ni wípé òun parí oṣù eléyìí tá wà ń bẹ̀ tí ó sì mà yí pé ọmọ láti ẹ̀ parí ẹ̀ náà sọ̀rọ̀ pé tí ń dínkù ayé rẹ̀ náà nù ẹni tí ò ní parí ẹ̀ ẹni tí ò ní parí ẹ̀ fi eléyìí a wà mẹ́ lẹ́nu tó kù ẹni tí ò ní parí ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta wọ́n wà nù ẹ̀mọ́ mùsùlùmí ẹjá lọ mọ̀ yí pé wọ́n bá wá ti ẹ̀ parí ẹ̀ àìpé ara àwọn ìrìn àjò rẹ tó parí ẹ̀ sí ìṣẹ́ náà yóò ó ti dínkù náà nù àwọn àwé rẹ tí wọ́n ń kọ̀ nǹkan sí mọ̀ yí pé ó ti kún lọ díẹ̀díẹ̀ náà ti ń kọ̀ nǹkan lẹ́ńbẹ̀ wọ́n pa ẹgbẹ́ díẹ̀díẹ̀ náà nìyẹn ìgbésẹ̀ tó gbé jẹ̀mọ́ ìgbésẹ̀ tó ń kálukú wa ó gbé lọ́mọ ìyàwó àwọn èèyàn lẹ́nu pé àà ah, ah, owó lẹ́ sọ yìí ọ̀lá ìbò ti ṣe rí nìyẹn lọ́dún tí ń gbèsè kan gbèsè kínní gbèsè kejì o ọ̀nà sàárè rẹ lọ ń lọ ọ̀kà tí ìdè bẹ́ẹ̀ ni. jẹ́mà sàárè rẹ ọ̀nà bẹ̀ ló ń lọ ọ̀kà tí ìdè bẹ́ẹ̀ ni. mẹ́jọ yọ ọ lẹ́nu bàbá à ah, mo ẹlòmíì ti kọjá lọ́nà ibi sàárè rẹ àyọ̀mẹ́yẹ bí tó kọjá ń jọ́ mi náà tó sì nà tó ń lọ àìmọye ẹlòmíì tó pé kankan mọ́sáàsì wa yìí wọ́n júwèé fún pé mi ti ń lọ ó sì ń bọ̀ látọ̀nà àgùbà yóò ti kọ́kọ́ wá rìn dé ààbò yóò ti mísì lókẹ́sàn tí wọ́n júwèé fún tọ́mọ wá dé ààbò náà pé inú yóò àbọ̀ kọ́ọ̀dù ẹni tó wá pé ó mà ti dé mo láwa yìí wọ́n ààbò lẹ́mọ̀ wá ó mà ti dé ààbò wọn pé bí táwa yìí ó ó ti rìn jìnnà tó

ó ti lè o ti lọ mọ́kà ó ti lọ another country ó ti ní káàkiri ayé ní ti rìn ìrìn àjò sàárè rẹ̀ náà ni kò tí ì débẹ̀ ni ọ̀nà sàárè náà ló ń lọ kò tí ì débẹ̀ ni ọlọ́lọ́ amọ́nà tẹ́lómi ọgbà ọlọ́lọ́ mọ́kà tẹ́lómi ètò débẹ̀ gbogbo ránù tó kálukú bá jákujàku tẹ́lómi ń tẹ́ fi yẹn kọ́mọ lọ túbà kíkú bá dé kọ́mọ ọmọdé kàgbà ìlú ti kéré káàkiri ló ń tẹ̀lé ànú káàkiri láti ẹ̀kọ́ orí social media sìn ó kún orí social media ẹ máa láwọn ọmọ obìnrin àti ayálẹ̀ wọn àti ìrálẹ̀ káàkiri lórí social media lórí kí ni kí lọ fẹ́ dà táyé tí ọ̀já mọ̀ kẹ̀kẹ́ yìí náà ni torí ìdí eléyìí ó kálukú wá ń lo fourteen forty seven lọ yín sá lọ kí ni wọ́n kọ́ lẹ̀ fẹ́ mi nínú ìwé mi kí ni wọ́n kọ́ lẹ̀ nínú ìwé tiẹ̀ o tó bá wá rí bẹ́ẹ̀ ẹnìkan ọ̀wá ní máa dunnú kò ní máa yọ̀ tí wọ́n tún máa sọ fún wípé happy birthday to you pẹ̀lẹ́ tútù ológì tó ọ̀bá tútù kí ni tó ọ̀pá lẹ́sẹ̀ kalẹ̀ tí wọ́n tún ń kí ọ happy birthday to you ẹ lóun kú lọ inú rẹ̀ ń dùn àwọn ẹ̀ pẹ̀lẹ́ o ẹ kú ṣàgbére báyé o ọ̀wá ní yẹn àwa náà nìyẹn o ẹ mọ tó máa tó ń kí í sí ní pé pẹ́ẹ́dé ìrúnú rẹ wá ń dùn ó lóun ṣe bẹ́ẹ̀dé ọmọ pé pẹ́ẹ́dé ló ń ṣe kalẹ̀ kọ́ ọmọ ni ó kú lọ díẹ̀ díẹ̀ ni kí ni tó ṣe kalẹ̀ kú bá dé òun ga tó rí rẹ lè yá tó lè kọ́ yá kò sí kẹ̀kẹ́ ayé pàǹkọ̀ yìí ẹni orí sẹ́ẹ̀rẹ̀ ṣe kalẹ̀. òun lọ́ra yé wa o ẹni orí tẹ́ẹ̀rẹ́ ṣe kalẹ òun lọ́mọ̀ra yé orí ìdí eléyìí ẹni tó lè máa yọ sínú ẹ máa dùn òun lẹni tí ó rí bí múra láti lọ pàdé ọlọ́run ọba pẹ̀lú àwọn ọba yìí ni jẹ náà ní jẹ jẹ aṣọ báyìí lọkùnrin wọ̀ mọ̀wọ́rú aṣọ báyìí náà là ń wọ̀ lóbìnrin wa aṣọ báyìí ni ọmọ wọ̀ aṣọ báyìí náà lọ báyìí lọkùnrin ti gbọdọ múra báyìí lóbìnrin ti gbọdọ múra ẹ̀mẹ́tẹ́ bí nǹkan báyìí yín sọ kápá mùsùlùmí ìsìlámù ìsìlámù kùránì àmọ́ àwọn mùsùlùmí tó ṣáájú kùránì kápá wọn o ṣé wá ti ní ọlọ́run wí ànábì sọ àwọn ti gbọ́ náà nù ó ju ti wọ́n lẹ̀ fún tọ́lọ́run ni ọ̀rẹ́ nìta ó ń gbà tọwọ́ wọn lẹ̀ tányányá ó là ń bá ká òfò ọjọ́ kejì ọjà bóun là ń sọ yìí aláàdébìnrin ó lo nine hundred and láyé wọ́n bẹ̀rẹ̀ pé jóòrí ó ní àrárá ọ̀ ayé wo nígbà tí yẹn jáde tó bá bí wọlé tó sì fẹ́ jáde mẹ́wọ̀n láyé ṣe nínú ọdún mẹ́rin ni wọ́n ti wá lò ìdáyẹ áfíkáàdé káàdé kíni ọdún mẹ́rin lòlò nínú ẹ̀ ń dùn lẹ́yìn kan ló lọ one thousand sínú rẹ̀ dùn sínú gbà rí mo jáde mẹ́ lásán ni ìdúró mẹ́ mo kàn kọjá mẹ́ lásán ni ó tẹ̀ wá súnyàn lẹ́nìí àwọn àbá ọlọ́yìn àwọn àbá mi ọmọ òròjọ́ wájú ọlọ́run o ọ̀dọ̀ àwọn àbáàlà tí bá ogun ọ̀dọ̀ àdájá ń sì jù lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ni wọ́n wá já torí orí social media òun náà mọ̀ wá kọ́ńtàgbéjì ara rẹ̀ wọ́n mọ̀ wá tó kí mẹ́sàn-án mẹ́wàá pé ọlọ́jọ́ ọ̀bí àbá inú rẹ̀ ń dùn fún ọ náà ti kú lọ́nu òtítí ayé òtítí ọ̀run ti tán oríṣi eléyìí jẹ́ máa mùsùlùmí àfa wa àbùkátù àfa àgbà ọmọ kéwàá àgbà lọ́dọ̀ ànẹ́bì ó ní nínú túkà rẹ̀ kẹ́tọ́ ṣe kúlẹ̀ ń dájí ẹ̀ ń jí láàárọ̀ ẹ̀ tún ń dalẹ́ ẹ̀ tún jírọ̀ lẹ́mẹ̀ àsìkò kan náà mà ní àsìkò tó ṣe yí pé wọ́n pa á mọ́ fún yín ẹ̀ má tó ẹni tó bá wá ní kàkà ó ṣe yí pé àwọn àkókò tó ń lò láyé yìí kò ní lọ mọ́hun lọ́wọ́ àyàbí wo orí tẹ́ ẹrẹ́ṣe kọ́yà àti rẹ̀ o àkókò bá ò ní lọ mọ́hun lọ́wọ́ àdúgbò orí wípé òun fún àkókò náà ṣe tọ́lọ́hun ọ̀yà àti bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni kó ṣe o àwọn àbẹ̀lọ́ ọba àrísọ́lá wọ́n já sí kò kan lọ mọ́ wa lọ́wọ́ àdúgbò àríjì sí olórí اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين عاقبوا أنفسكم اليوم أيها الناس وأنتم أقدر على العلاج منكم فإنكم لا تدرون ما يأتي به الغد وحاسبوا في آه، ختامه عامكم وفي جميع أيامكم فإنها خزائنكم التي تحفظ لكم أعمالكم وأما قريب تبدأ لكم وترون ما أوجعتم فيها روي أن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم خطب فقال المؤمن بين مضافتين أجل قد مضى لا يدري ما الله صانع فيه عجل قد بقي لا يدري ما الله فيه فليأخذ العبد لنفسه لنفسه ومن دنياه لآخرته وقال عمر بن الخطاب رضي الله عنه في خطبته أيها الناس حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا وتأهبوا للعرض الأكبر على الله تعالى كما قال تعالى يومئذ تعرضون لا تخفى منكم خافية فاعلموا عباد الله أن الله تعالى منع لنا في الإسلام ما لم يمنع لغيرنا حيث ننتقل من موسم إلى موسم آخر يقوم فيه العبد المسلم بأمل قليل ويصل على كثير من الثواب والبركات بإذن الله تعالى وعن طريق ندخل في شهر الله المحرم الذي ثبت الحديث عن فضله عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أخرجه مسلم dá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba wa ọba tó yẹ pé tọ́lá ṣe tiẹ̀ ọlọ́wọ́n ọba yìí náà fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n tọ́lá kọ́ tiẹ̀ ọlọ́wọ́n ọba yìí náà kórìíra ẹ̀ sai ga kuma bugawa ta zuwa na zuwa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yẹ rúkìn ara o ẹjá máa ṣèṣirò ẹ̀mí o ẹjá máa ṣèṣirò ẹ̀mí wa lẹ́nìí ẹ̀ tá náà lẹ ní láti ṣèṣirò nǹkan yín láti ṣòògùn àìsàn tí ń ṣe torí pé ń kálukú ẹ máa tí ó tún sọ́là ó gbé wá o ẹ̀yà tètè fẹ́lẹ́ ni o wọ́n kó tẹ̀sí ro ìparí ọdún 1447 tí lò lọ báwo ni mo lò ó láti bẹ̀rẹ̀ tó fi jẹ́ pé last Friday la wà ń bẹ̀ lẹ́nu yìí níjọ́ mẹ́jọ á ti tún forty seven, rẹ̀.

a ń dá bíbà tí yẹn dájọ́ ṣe pé bàtà àwọn àǹkẹ́ lọ a ní kíní kan tá pè ní báńkì kò lójú ó sì wà nísìnyá o àwọn àgbàlagbà míì náà máa ń lò pẹ̀lú ṣe pé ìjọba ní five hundred naira lọ́wọ́ yóò bẹ́ẹ̀ ìjọba ní one thousand lórí pọ́sàn tá kù sí òun yóò bẹ́ẹ̀ ìjọba ní two hundred yóò

ìwọ náà rí ló kó bẹ́ẹ̀ kí ló kó bẹ́ẹ̀ kí ni wọ́n bá kọ sínú ẹ̀ kí ni wọ́n bá kọ sínú báńkì tiẹ̀ kí ni wọ́n kọ síbi èdè náà wọ́n kálukú aká máa ronú òkú oníkòkó iṣẹ́ abu ọ̀nà fi gbẹ èso ọ̀nà kan kálukú ló máa jẹ́ tóun ṣe o ọlọ́run sì máa kó wá ó sílẹ̀kùn káà subhanallah ìjọ tí kéde yóò fẹ́ wò subhanallah ọjọ́ tí parọ́ mọ́ ọjọ́ àmúlé jẹ́jẹ́ ọjọ́ tí wípé ẹ̀kọ́ olójúmọ́ kò sí o ó fa ayé pátá yóò wá ẹ̀bára àdúgbò yìí lọ̀fẹ́ kọ́mọ̀ pàlá burú ni ọ́ gbogbo ayé ní ọmọ pàlá burú ni náà ló bá ẹjá ara wa o ẹjá ṣe sùúrù ara wa o kí ni wọ́n kọ́ ọ́ fún wa àbáwọn Abdullahi bin kọ́nà ọba ẹni fún wa wọ́n ní wọ́n wá kan wá lápọ̀dọ̀ wọ́n sọ níbi àkàtún kan pé ọ àkókò tó ti lò kọjá ọmọ tọ́lọ́wọ́ ṣe pẹ̀lú wo tí àwọn tó ń ṣe tí ọ̀sẹ̀ àmì tó ń sọ́rọ̀ àforíjì sọ́mọ̀ tó foríjì o jẹ̀mọ́ ẹjá wọn ronú sí o ó kárí tí wà lá ní pàṣí o pàṣí rẹ tó lò kọjá tó lọ sọ́rọ̀ ti fún ọ o a wà lórí ìpayà lórí ẹ mo wa ṣùgbọ́n lórí ìpayà náà la wà lórí ẹ o ẹlẹ́ẹ̀kejì òun náà ni àkókò tó kù tó ti lò tó padà lò kí lọ mà tọ́lọ́hún ó ṣe fún ọnu ẹ̀ tó wá ń jẹ́ mùsùlùmí èmi wa ìsí ń bẹ láyé lẹ́nìí ẹjẹ́ lò ó láti fi lè sùn sí àdé ọ̀la kọ́lọ́hún bá wa fún ìta àti lò fẹ́yìn náà kọ́lọ́hún bá wa forí jù wá bẹ̀. ẹjẹ́ àsìkò ayé wa tá ń lò lọ́wọ́ yìí láti tọ́jú àdìsí mọ́ o.

àmúrẹ́kẹ́tẹ́ ọjọ́ tó ń kálukú wa tí wọ́n máa darí ó kálukú láyè tó yẹ ẹni wọ́n darí lọ́nù náà ẹni wọ́n darí rẹ̀ làjẹ́ náà ó kálukú wa káàdó níbo lọ́rọ̀ ọjà sí o. ọlọ́run sọ fún alákọ̀ọ́ àmì pé ẹjọ́ ògbéjà rẹ̀ kì í yára wọ́n máa darí ó kálukú tẹ́nìkan ò ní níbi sákaná tọ́lá ìlú ọ̀wá lónìí kó kó wa náà láti darí kó bá máa ju ọlọ́run kò sẹ́ni tó pàmò ẹ̀yọ́ rí tìrọ̀ lọ́wọ́. ẹ ká lọ mọ̀ pé àwa mùsùlùmí ọlọ́run ta o wọ̀lọ́ì ó ta wá lọ́rẹ̀ tí ó ta ìlú níbi tó ṣe pé ti ń bí tẹ́ǹtì láti mọ bọ́ sí tẹ́ǹtì ìgbà náà. ẹjọ́ a wà nínú lẹ̀ ìgbà tí lọ yìí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ yẹn ni ẹni bá lè ṣiṣẹ́ olóore èyí ó ti fẹ́ kékeré ó sì gba aládá tó pọ̀ èyí ó ti fẹ́ kékeré ó sì gba ìbùkún tó pọ̀ lọ́dọ̀ lọ́wọ́ wa pẹ̀lú ìrọ̀lẹ́ lọ́wọ́ wa náà láìpẹ́ a tún wọnú tẹ́ǹtì olè ní òun náà ló ti sáárò lọ ìlú muharram táàmù tí oṣù oṣù oṣù muharram àkọ́kọ́ oṣù nínú òǹkà ọdún àwa mùsùlùmí táàmù tí muharram eléyìí fẹ́ pé àdìsí wá níbi ọlá fún tábà àbúrò láàtọ̀ ìkọ́lọ́ ànábì sallallahu alaihi wa sallam ó tó yé wa pé ààwẹ̀ tó lọ́lá jù téèyàn máa ń gbà lẹ́yìn ọ̀nà ẹ̀yàn tí ládàá rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ló ti sáàrò láì lè Muharram òun náà ló ti símọ̀ yìí. wọn náà máa kà á olùkọ́ nígbà tí ó fi di friday tí ń bọ̀ á ti bọ́ sí oṣù mọ́ àrọ́mù tí wàá ti di twenty nine á máa retí tó bóyá sóṣù ó lálẹ́ tí yóò máa jẹ́ 1. kejì ọjọ́ one ti wá lé lálẹ́ àtẹ́kẹ́ àáká tó pé láti nù ọjọ́ kejì lọ́mọ jẹ́ kẹ́nẹ́ jẹ́ one. ìmọ̀ tí ó ti o tó ọjọ́ kíni ọjọ́ Tuesday òun ọmọ tó túmọ̀ Wednesday inú kí Wednesday ọjọ́ one àbí kíkọ́ ọjọ́ ọmọ ẹjẹ́ one. ó kálukú wa náà lọ́jọ́ ya tó sùn láti ń lé ọkọ̀ ìdúgbà akọ̀ ìdúgbà lè pọ̀ sí níwájú ọlọ́run ká tó ní àwọn tí olóore lè pọ̀ sí níwájú lẹ́yìn kẹ́ ṣe mùsùlùmí tó náà láwọn náà máa ti ń gbọ́ láti sọ yìí wọ́n ti ń gbọ́ wọ́n wọnú Ramadan ẹ̀rì àwọn náà máa kójọ lùjọ wọn àwọn náà kẹ́ lu opportunity yẹn ni kò lè jẹ́ sí wọn àwa lánìí nǹkan wa tó àtà ní náà ẹ̀mẹ́ta wa náà sùn ẹ̀mẹ́ta wa náà sùn ẹ̀mẹ́ta ọlọ lọ́fẹ̀ẹ́ mọ́ wa lọ́wọ́ àwọn àsìkò yìí kéèyàn gbáwẹ̀ ó tún fi wá ojú rí ọlọ́run látùmọ̀ sọ láti ń bẹ fún oṣù mọ́ àrọ́mù nínú àwọn fúlàwà mílẹ̀ ti àbẹ̀ náà bàdé jọlá gbọ́n alẹ́ ta wí náà ọlọ́wọ́ bá dá kọ́lọ́n kó pa ní ẹ̀sìn fún wa àkókò wa yìí náà àtúnṣe lọ́wọ́ fún àwọn ìmọ̀ọ́mù wa àgbà fún ìlú Ìlọrin tàná ọlọ́ba wa fún wa ẹ̀rí tí wọ́n ti wá yàn lẹ́yìn náà àbẹ̀ ìrọ̀lọ́run ìmọ̀ọ́mù wa Muhammad Bashiru Dasuki àbẹ̀rún sábà wa fún wọn lọ́wọ́ mọ̀ bá àtọ́ wọn sọ́nà mọ̀ bá àkọ́ wọn mọ̀ sí gbogbo tó kálukú wa náà ti ń jẹ́ olùdarí ọlọ́mọkọ́ wa náà mọ̀ sí o. ọ̀tọ́ ناس sọ náà kẹrẹ láti inú اللهم انصر الاسلام المسلمين وزمر الشرك على المشركين اللهم خلصنا من الفتن التي كنا فيها في دولتنا دولة نيجيريا اللهم خلصنا من الفتن اللهم آمنا في دولتنا دولة نيجيريا برحمتك يا ارحم الرحيم اللهم آمنا في ولايتنا ولاية أولو اللهم آمنا في آه، بلدنا بلد يوسف وما جاورها برحمتك يا رحم الرحمن اللهم ربنا لنا ازواجنا وذرياتنا قرة تعلم واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الى صلاه الله اكبر الله اكبر